nàìjíríà tèmi bìkan ní jẹ́ amẹ́ríkà ibìkan ní jẹ́ saudi arabia ibìkan ní jẹ́ dubai ibìkan ní jẹ́ japan ibìkan ní jẹ́ kuwait tí wọ́n ń jẹun ẹ̀ẹ̀márùn lójúmọ́ tínú wọn sì ń dùn gbẹ́ngbádùn tí ò sí wàhálà kí ló wá dé tí àwa ń jẹ àwa tá a bá wá gbéra láti ìjẹ̀bú òde tá a wà yìí wípé a fẹ́ lọ sílùú èkó ẹ̀rú ọ̀mọ̀ bàwá kọ́mọ̀ jí wa pé ṣé ayé náà nù kò wá sí fọkànbalẹ̀ mọ́ ní gbogbo ọmọ Yorùbá tá à lọ bí fifty million ní Nàìjíríà àtàwọn ọmọ ìyá wa táwà nínú àwọn aronú pé ọyẹ ká dá dúró ká ní òmìnira tiwa ká ní ọlọpàá tí sọ wa oúnjẹ tá a fẹ́ èyí báyìí la fẹ́ tiwa èyí lábújá ti yín nù rèé tá fi wá sọ pé Yorùbá nation òun là ń gbogbo ẹ̀yin tẹ́ wà yìí iṣẹ́ tẹ ẹ wá fẹ́ yorùbá nation abẹ́ ẹ fẹ́ tẹ ẹ bá fẹ́ pẹ́ sọ pé yorùbá nation ẹ mo fẹ́ rọwọ́ yín lókè ṣe yorùbá nation yorùbá nation yorùbá nation yorùbá nation yorùbá nation bẹ́ẹ̀ ṣe náwó ọ̀hún ẹ wá nà báyìí látòní lọ ẹ ní gbọ́mọ sí gbogbo ìtẹ̀wà lọ́jà yìí ẹ ní gbọ́mọ sí ẹ ní gbọ́mọ sí i ọjà tẹ́ bá ti fọwọ́ tọ̀ báyìí ẹ máa ní àlùbáríkà ni ẹ máa kọ́lé ẹ máa ra mọ́tò ẹ máa dolú ọmọ nídìílé ìyá ìdílé bàbá